ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe o ẹ káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ o. èèyàn ilé èwo lẹ ṣe o èyí tún yà wá lẹ́nu o nígbà tá a gbọ́ wípé àǹtí wa ṣe ni wọ́n lọ sí Accra ẹ̀yin náà mọbi tí Accra jẹ́ Ghana wọ́n ní wọ́n lọ sí Accra o wọ́n níṣe ni wọ́n lọ sí Accra o ipe ìgbà tí Queen Naomi ti kúrò ní palace gbogbo wọn ti ń ṣe ètò wù wọn wípé gbogbo event tó yẹ kí Queen Naomi lọ ṣe ni wọ́n change gbogbo orúkọ yẹn sí orúkọ wọn àǹtí wáhé wọ́n níṣe ni gbogbo wọn lọ change event Queen Naomi sorúkọ wọn ẹgbọ́n ti àǹtí wa chọ́ọ̀chì náà bí ó ṣe gba Uganda lọ tó lọ rẹpísẹ́ǹtì kábíyèsí wọ́n ní Queen Naomi ló yẹ kó lọ sí event yẹn wọ́n ní òun ló lọ wọ́n ní wọ́n dẹ̀ change orúkọ wọ́n ní another invitation èyí tó ṣò July date òun ni wọ́n fún Queen Naomi ẹ̀yin èèyàn lé wọ́n ní event èyí wọ́n ní ìgbà tí kábíyèsí ti sọ pé àwọn ò lè spend two thousand and twenty-four without Queen Naomi wọ́n ní ìgbà yẹn náà ti change gbogbo orúkọ ọ̀ Queen Naomi tán ti fi orúkọ àwọn olórí sí i àwọn tó ṣe àmọ́ wọn àmọ́ gbogbo àwọn tó ṣe pátápátá ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní ìgbà tí àǹtí wá dé Accra wọ́n ní ṣe ni àwọn tí wọ́n ti expect Queen Naomi pé àwọn ni wọ́n máa wá wọ́n ní wọ́n fara ya o wọ́n nítorí gbogbo wọn náà náà ti ń mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí bí àwọn olórí ṣe ń fi orúkọ wọn sí ìnvẹ́ǹtì Queen Naomi wọ́n níṣe ni gbogbo wọn ò jẹ́ kí àǹtí wa sọ̀rọ̀ o wọ́n ní tí Queen Naomi ò bá ti ní jẹ́ àwọn ní guest speaker àwọn máa cancel event yẹn títí dìgbà tán máa ráàyè láti wá ni ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí ẹ̀rí pé ojú tí tí ló jẹ́ fún àǹtí wa ẹ́. Eh? ẹ̀yin èèyàn lé gbogbo ènìyàn ló gbádùn àwọn ọ̀rọ̀ Queen Naomi gbogbo ènìyàn ló mọ̀ wípé obìnrin tó ní ẹ̀mí ọlọ́run tó ní knowledge of God tó ní ìtẹríba tó ní làákàyè ní Queen Naomi kò dẹ̀ sí ẹni tí ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn ìtorí ẹ̀ ni wọ́n fi fi ìvẹ́ǹtì yìí sí July títí dìgbà tí Queen Naomi máa return sí palace títí dìgbà tí Queen Naomi máa ráàyè wọ́n ní wọ́n dìídì kánṣu ẹ̀ ni. wọ́n fẹ́ rí ẹni olórí except Queen Naomi. ẹ jẹ́ kí n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi. Mashola Gist TV Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin wa ẹ káàbọ̀ sí Mashola Gist àlàáfíà ni ẹwà gbogbo ní ń orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe sódà tá a ti post ẹni gist ẹ̀ máa rí a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abami yín sókè o ọlọ́run elédùnmarè abami gbogbo yín lọ́wọ́ òkè òkè ní ọlá á máa lọ o ò ní lọ ìsàlẹ̀ láéláé à ń ṣe advert lórí mashola tv ẹ sí wa ní mashola tv at gmail dot com tẹ́ bá ní ìpolówó ọjà a máa ń sọ ọ̀rọ̀ politics gist wa ní ọjọ́ ìsinmi saturday and sunday a dẹ̀ máa ń sọ celebrity gist àti royal gist ní monday to friday ẹ darapọ̀ mọ́ wa ní mashola gist tv ẹ̀yin èèyàn lé hmm, ó yà wá lẹ́nu nígbà tí àǹtí wáyé tán ṣe kùrùkẹrẹ kùrùkẹrẹ lọ síra àkàrà àkàrà ó jẹ́ ibìkan tó yẹ pé mo nífẹ̀ẹ́ it's a lovely place to be bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará lé ṣùgbọ́n ẹ̀yin èèyàn ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé àǹtí wa Egba Accra lọ láti lọ represent kábíyèsí ní event tó jẹ́ pé Queen Naomi ni wọ́n fi ìwé pè ní event tó jẹ́ pé Queen Naomi ni wọ́n expect láti wá jẹ́ guest speaker wọn allegedly bá a ṣe gbọ́ o allegedly bá a ṣe gbọ́ o bá a ṣe gbọ́ ó yà wá lẹ́nu pé àǹtí wa lè lọ láwọn fẹ́ lọ represent Queen Naomi event wọn ni now so why tí wọ́n wá gbogbo àwọn èèyàn ń wèé pé kí ló dé ṣé Queen Naomi ni ni no we are expecting Queen Naomi why do you show up they cancel the event ah ojú títí lèyí they cancel the event wọ́n ní tí Queen Naomi ò bá ti ráyè wọ́n ní wọn ò ní láti wá wọ́n ní ọjọ́ tí Queen Naomi bá ráyè wọ́n lè wá nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly tí a gbọ́ la ní ká torchlight sí ẹ̀yìn èèyàn lé. wọ́n ní àwọn tí wọ́n lọ ṣe invent ní Queen Naomi ní àwọn expect àwọn expect any other people láti wá síbẹ̀ nǹkan tá a gbọ́ nìyẹn tí ó ń ṣẹlẹ̀ ẹ̀yìn èèyàn lé allegedly lórí social media wọ́n ní bí wọ́n ṣe cancel event yẹn nìyẹn ipe wọ́n ní tí Queen Naomi tí wọ́n bá lè wá ipe wọn expect any other person ìgbà tán bá ráyè wọn ní wọn dẹ̀ send invitation míì sí wọn wọn ní Queen Naomi ní kan send invitation míì sí wọn wọn ní wọn send invitation míì sí wọn wọn pick date wọn pick July date ìpè tó bá di July wọn lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o mo dúpẹ́ fún tí ìfẹ́ tẹ́ ní sí mi mo dúpẹ́ nítorí pé ẹ̀ ń subscribe ẹ̀ ń comment ẹ̀ ń share mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run elédùmarè á bá o ọ̀sẹ̀ yìí á san yín sóòmù á san yín sí àlàáfíà ní agbára ọlọ́run ẹ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.